èyí ni oṣù yìí ní àmàlẹ́ oṣù ẹ̀kẹ́kwá èyí ní october twenty three kó two thousand seventeen àdé karatu abin akhlafatu nur al-yaqin min sirati sayyidil mursalin a content 223 مطالب قريش مطالب قريش من النبي صلى الله عليه وسلم ان كمي قريش تن يعني بي هو أغانيكم أبو قريش مطالب قريش من نبي من النبي صلى الله عليه وسلم ẹ̀wọ̀n kàníbi àmì káfírí kùrẹ́ṣ tẹ́niyàn نبي هو صلى الله عليه وسلم فقرت الأول لما رعت قريش أن الإيذاء أبا أبو قريش أمي كافر قريش مولي كاكنه أن الإيذاء gaskiya a wuyi a kanya ina ibu bugbalo do ma dukar ba ne bi ba lam yujdi naf'an ide ku duwan bal zada almuslimina imanan wa yaqina shi yau ki abu tonga mi muslimi imani fayen ọmọ yọnyọnyọ ìmọ̀ eh, ni ma wọ́n ṣe nóló kìsà wọn gẹ́lẹ́ màṣínì de judo màṣáwù ilẹ̀ rọ́sọ́ọ̀lì sọlọ́láhùn àlẹ́hìn wàsálàm tákùmọ̀ pó tẹ́pìrì tó wọnú ṣọ́jọ́ ẹ̀rọ tó wọnú ṣọ́jọ́ ìgbẹ̀ǹkùmọ̀ ní àrẹ̀ amúdàtọ́lá ẹ̀ nínú ìta omi kó ẹ̀. àwòyìn máa ṣe wá ń ta dé ní tẹ́ àbẹ̀ pé tòdó wà lọ́la wà lọ́la ọmọ yìí ọmọ èèyàn yìí ọkẹ́ àdọ́lá ń tẹ́ òun dẹ́ yìí ọgẹ́lẹ̀ òun níbẹ̀ bọ̀ bàdé ní sunna níbi muhammadu tẹ awo ngwa mi àrí ọgẹlẹ́yìn ní àbẹ̀sálẹ̀ ni òun yọ èyí dẹ́ mà pamọ́ ẹni mà pa mà pa tí ọ̀yẹ́ wú ẹni mà dẹ́hùn kì wọ́n yìí ti rímù mẹ́lú lè kó náà dọ̀ pa ẹ̀rọ ọ̀nà ọ̀nà ọ̀nà kì á pa abẹ́ni àkànnàdé kì á rọ̀ pa òun lọ́gẹ́lẹ́ mà kó má náà dọ̀ ọmọ ẹ̀hún lẹ́ ẹ̀hún yàbùtọ̀ ọmọ nìṣí máa nìyí jẹun adọ́mọ́ ọmọ. بل زاد المسلمين إيمانا ويقينا شديان كي أبو تونغا مسلمي شي إيماني بوجي ما نيونغ نيني نيونغ كي أنيونغ باو مايري وطلبوا منه تاما تيني يوو تاما مدو تتلي تدو يقبلو شوغن أبي يقبلو ما شوني ما تتلي ama dole telele wale ta gonde watolabu minhu an ya'buda alihatahum maka wa kito ama engo usolo engo amenga rema wakaba mareki wayabudu ilahahu ama tamunane tubuko vyahi uwo tamu amanana tubudu ama wo yojida makuwe kama nugu nugu abúwẹ̀rẹ̀ àrọ̀ ọjọ́ ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ẹ́ kàkiri àdínì káfìrí káfìrí mmachi ẹ̀nà ẹ̀nà mẹ́jọ́lá máa mẹ́jọ́ jẹ́ máa mẹ́kọ́nà máa mẹ́mọ́nà píọ̀n tó wájì lẹ̀ ẹ̀mọ́wọ́n bùlọ̀ mọ́wọ́n bùlọ̀ ọjọ́ tí ewu ya sókùtà ìkọ́mọ́ oyè ẹ̀bọ́ ẹ̀dùá máa dọ́gbẹ́lẹ́ ní jẹ́wọ́n àbúrò ẹ̀kọ́mọ́ wa bíríkì àwa pa ìkọ́ wa pòbúkọ́ wa àmàkùmá wa pa àwọ̀yẹ̀ tó to to to to akɔ yi ahun mɛ mɛ ma tsoko wa le ba ma tɛ rɛ bɔ ma tsɔ o yi ma ne mɛ bu o yɛ lɛ kɔ da ya kam ma ka ɣe ɖe bia ama ma aka bia kɔ aka kpamadu ŋa ta ŋkpa yi wo lɔ which mean ɔne wo na interpret wo nigi dɛ isu yie wo ayimi ame wo fia ma alo le ɖe mɔ ame kpɔkpɔ ema ekpo do ame ka me yi ame le yi o mo do ewa ta ewa ta ini nan ɔyi eme aŋɔ ya ame ɔlɔ wɔ ko me gba wo ayɔ ya ko ŋa me. لما قوم تنيا نبي ويره فأنزل الله عليه سورة الكافرين مجري سورة الكافرين سورة هيك يقول أما كافرين دعاء أيوني يا قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم وله دين ويعمل ناشة تنبي قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل أكيكا ya anibi wọn yọ aka wọn dẹ ya dọla ya alọ afi ado yin ama kafiri le dẹ ya ayyuhal kafirun máa káàbìrì mùsùlùmí kì í kọ gẹ̀ẹ́sìkíyà èkè lè họ́ àníbi muhammadu wa. لا أعبد ما تعبدون لا أعبد نارا ما تعبدون إني كما رارين لا àbùdù máa rẹ̀ máa bá àbùdù ẹ̀ka bàbá rẹ̀. wàlẹ́ ẹ̀ńtùm àbí ń. ولا أنتم عابدون ما أعبد Ame tó ń kà mẹ́ a máa tẹun kò a máa tí mi ní àwọn ẹbọ yìí. mɛ ama nọ ni baka mɛ asibo mɛ ara odo o do ko mɛ ame rɛ win. amɛ ma se kama se mɛ nɛ ma tɔn ni ba mɛ mɛ ne kɛra rɛ o de kun bɛ ara rɛ win. magani a kuma sɔ mɔlɛ le ko. wale an tun abidu na ma abudu mɛ subo mɛ ni ka ara rɛ o do ko mɛ ara rɛ win. ɛn o ti. mɛ ni ya ma te ma. enyi ya ọgwụ eke gwanye anya ka metụta chigbele amanike gbuo aji tọgbu nini kama mele kori yon tura bale ngani bi kama ki baka me me rare odu ko ya ka rare no tura odu ele so odu ki aji ogu odu aji ogu iki ẹ̀rọ nàmúnà rẹ̀ máa ń gbá ààrẹ dókẹ̀rẹ̀ كذكر رون كيتي تاكي أكبر ولا أنا عابد ما عبدتم ولا عابد ما عبدتم ولا أنا عابد ومن أتنكنا بارارن ما عبدتم ينك مرارين ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما يام دالكن شوي ما عديبا أما يعني كبار رودكم يا رمين يام دالكن شوي ما عديبا أما يعني كبار رودكم يا رمين magane ko amukatulekela meji isi لا أعبد ما تعبدون ولا أنا عابد ما عبدتم إن يكون في يوم ẹ̀mí kùmẹ̀ ní yóò abájọ ikú wá ṣe ń mẹ́ kú ṣe ó dojú dàmá pa mẹ́ lẹ́ àbúdú ń bọ́ ọ̀rọ̀ rẹ̀ ní mátà àbúdú náà ní kàmí ara rẹ̀ wọlé. aya yẹ kẹlẹ̀ yàtí wọ̀lẹ́ àná àbìdú gbígbé lẹ́mẹ́ àwọn gbé yíyàn torí nìke mú mẹ nìke àkàmà àkàmà ọ̀yà yóò yùyù ta nkà ní ìnáwó ká dùwà àbíkí nàlùkà ní ká lè kóhùn ká gbọ́ ibi kí a méjì àyè á nìyẹn ọ̀la yà rẹ̀ nkà ní ibi lá ní ká wá wọn má bẹ́ẹ̀kì àmàṣe bókìjọ kàmáṣe mọ̀ọ́lá ọgẹ́ yìí tọ́lá olóòlù lẹ́yìn ẹsẹ̀ náà mẹ́wé ká mọ́ mú dàyín bí yẹ tọ́ mẹ́ni ká yá dàyín bẹ́ẹ̀ mẹ́rin àwọn ọdún lẹ́tẹ̀lẹ̀ lálẹ́ ìdẹ́ ilé kí a mú bribe lẹ abẹ́kẹ́hùn wíyáyọ ní ojú àná kàtọ́mọ́ kí ibè mẹ́ka ńlá mẹ́ akétọ́mọ́ kùmẹ́ ní ká ṣe kí a mú ní ojú àyíyá nà mẹ́gbẹ́ yíyan iná dúkìá tọmọ gẹ́lẹ́ ní mọ̀ṣẹ́ wọlé àná àbìdú wọlé àná àbìdú omi náà ṣe ní kùnà bàárà rẹ̀ dídí nínú máa àbẹ́tùmọ́ ní kàmẹ́rà rẹ̀ wọlé mẹ́gbẹ́ yíyan. mẹ́gbẹ́jì hàn yẹ yóò dodo ẹ̀ńgẹ́ mẹ́nẹ́ àgbà keji si kéjì tí e e a kí ni mọ́gbẹ́ ọla dàbí dẹ̀rọ mayọ́lẹ̀ lọ́lẹ́ dumi ni mẹ́gbẹ́jì hàn wọlé àǹtí wọn á fi dúró náà máa àbọ̀dé àmẹ́mẹ́tò ń dúkọ̀ mi ara rẹ̀ mẹ́ra rẹ̀ ó dúkọ̀ mi ara rẹ̀ ń. من ولا أنتم eh alukete wa macheba meni kara rudu ko nyara ru meni kara rudu ko nyara ru ngoda jimore ti to de tak meni kara rudu mile makone makone mo bobiyo aja kala la mutabi ma anzala allah qalu bal e maka ngacho ajide me wa yele bal ngacho Bel. bel kai ono katile a ono eme ali eme eme ngakale natabi'u ma wajadna alayhi aba'ana kaci alibon ka wa kere ba mu ko ko oyun ile to ku shiriku ile nga awon ke o en eh? kuma kare من حكاية, حكاية من أقوال كفار وتتلوى لكم دينكم ولي الدين لكم دينكم ولي الدين لكم دينكم لكم دينكم أديني ما كيشم يكام واتيون أديني ما كيشم kàdí ní mi àṣẹ mi kò ní máa tónù múnà tó lẹ́lẹ̀ ni. àyà ipt òun ṣe wọ̀dù lẹ́wọ́ tó dorí inú fa yóò dorí inú. ìṣẹ̀kùbá bọ̀ yí lẹ bọ́gọ́ máa ká mẹ́ àdàmátá létí mi lè kéèyàn kàtẹ́ wúyíra màá yó àmọ́ mi kà máa wọ́yún ní nbẹ́lẹ́mẹ̀dé òun yí lẹ̀ á lè kú ṣe kùmẹ̀kọ́ ṣe. ودوا لو تدهن فيدهنون ودوا لو تدهن فيدهنون ودوا لو تدهن فيدهنون ودوا مادي بطا لو تدهن لو تدهن أماك مانيكا فارين ويبي أماك مانيكا wayuduhinun amak mak ma delo ape kuwe kuwa lo tudihinu ma kuwe kede ekpekari pe kebi kulo ama wayuduhinun akama nugo nugo ma bi kulo kumele danu miji wakakuwa be islamu yete pe idi kulubisilmi ka pa yi ile kibete ilẹ̀ṣẹ̀ ní olótabalẹ̀ fọyúdúgìnú wẹ́kẹ́ kọ́nà ìsìlámù pẹ́ àmàkí àkọ́nà káfíríjì pẹ́ màtàdúrí káfíríjì ẹ̀mà pẹ́ wẹ́kẹ́ àtàdúrí ìsìlámù yẹ pẹ́. ọjọ́ kérésìmásì yá mẹ́bí máṣí yẹn yíyá sàmì káfíríjì lọ́jọ́ téwú yá mẹ́bí máṣí ọjọ́ yìí kọ́dí kọ́dí kọ́dí kọ́dí ọjọ́ ọjọ́ kìdúpẹ̀ máa yálé nà mẹ́bí kàmáṣe kò máa yẹ máa yálé nà mẹ́wú ẹ̀ lóyún tó dẹ́ wọn máa pa àwọn dọ́mọ̀ kò máa yẹ tá. ọ̀yẹ́ máa yí wọ́n yẹ máa wá gírín àpá ìlú ayẹlà ní méje làgbà ń kó kó wọn àtẹ wà gbárò ẹ̀mẹ̀ wà yẹ̀dẹ̀kù yẹ̀mẹ̀kù yẹ̀mù máa ṣì dẹ̀ abẹ́lẹ̀ ọjọ́ ẹ̀wọ̀ lóhùn lóhùn tó dùn yìí ló ó bọ̀ yìí dùn yìí lóhùn náà. <laughs>

alótọ́ wá kẹlẹ́. wẹlẹ́mà fẹlẹ́mà ayẹ̀sù ayẹ̀sù abúkù màgbé yúyàn. ẹ̀wọ̀n màgbé yúyàn kì í ẹ ò mà gbé yíyan òun yìí kì í kọ́ níbi kí pé kárí bá kí bí má ṣe ń mà níbi kọ́ ayẹ̀sùn kó abá máa pààyàn ní àṣepámi káfíìrì. ẹ mà dùn ṣàdínì màngínì kwikari ya na ngami kafiri kwa kweli oyo kakidu ubihi kimeti ẹ̀mọ yí ń gba àwọn ìmọ̀lẹ̀mí bí díà irú òbí ìkìmẹ́tì wọn náà ṣe ibé ibé ni ẹ̀wọ̀n amúdọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní nà yé nà ní kolo mi. iyo kafa ki yente kwa nga nana dida hmm? ama ake kaki mabina ki ojo ki mane reju dunwa kwa dini kesha dini de gbiti te te de gbiti kamena che ni mana but ami kafiri ki ugba nibi ya request mana ugba nibi shanke you request here ẹ̀wọ̀n yìí kì í àdúgbò ẹ̀wọ̀n ìjà ńláńláńláńláńlá tẹ̀ ẹ̀wọ̀n olùgìsí tẹ́ náà jẹ́nu náà gba ètò àmì kápá kékeré ṣẹ́ńkù ẹ̀gbó pàkìlì rẹ̀ sómi pé ẹ̀dẹ́ ìjàmà náà níbi kà níbi gbá lu abá abámakà àwọn àti ìyọ̀lá yìí kò bó yìí ọkọ̀ kìsì ká máa wà ọ̀gẹ́lẹ̀ ní ìmọ̀nù ká wà máa wò tó ń kà máa yẹ kó máa pé kárí àwọn kò yóò wọn àmọ̀ náà jọ̀rọ̀ omeke ŋun ya wa ma ma ŋiju mo fɛ dɔ kuma ne kpa mɛ mama tɛ ne kuma darun ka kɛ yakidi ye o ni kɔma ye mɛ tiɲɛ kɔma ye lɛ kina rɛ yi toru lɛ ma ye kama te some part of o dɛŋɛ ma nɔtɔ de wɛ why not ɛŋu lɛ reciprocal lɛ ne wutsa nɛ ele sama ti sukulu dɛ. mɛ bɛtuma dɛŋ fia kpɔmɔ ka tɛ bi. bi le dɔmɔ ta de ne mama ne do islam ŋu ne taka na awi meji meju wɔ ake ne we lẹ lɛ kiri jọji islam ŋa mu it's very wrong ɛ ma do to islam si karatu ya di ni piti ile kim de na so ojú àwọn ne to ma an extremist extremist ya shi na hayi extreme ṣẹun dọ́mọ̀ ilé tàmì àmì ẹgbà ya mami ẹjàdí ni ẹ extremist ẹgbà ya mami rẹ àmì káàbìrì mẹ́ra níbi kí àkọ́ ni àdí ni ẹ̀lẹ́gbọ́ eleke mgbe botono ke misansi ele du shima kiwe cha dini mu extremism iko fundamentalism fundamentalist egwa yoko ngengene kimdo ngengene adini yenye ele bokwakpo ametono oge na ya iduki aka kini idkhulu fi silmi kafa amekono da kuma tuni ya ne da wuri a gane ko? a ilẹ̀ abá níbi àpò yípa ma a níbi dédò yìí mẹ́ tákà níbi kì í ṣe alọ́ ẹ̀hùn ṣẹ̀hùn ayé kùránì rọ̀gbọ́ ní kò yálẹ̀ wá dò yìí mú ma a níbi wẹ̀ wá ní omi àdò yìí mú ma ó yọ́ dò yìí kọ́lá mi. ubi ilẹ̀ apple طلبوا منه أن يسقط من القرآن ما يغيظهم ويا طلبوا منه matini ya ne bi owo ge oge na maki ma request ya ne bi owo an yusqito min alquran kan mi kimu duroti obe qur'ani te kan mi kimu anya duti wa yake ma ya ghaibuhum min dammi alihatihim ma ya ghaibuhum enyi ki akpo ki adu wedo ma ma ya gizu ma enyi ki gwa Hmm. zemi igwo dị ma lọla dị ene nike ruo ama ya egwe niile aya ka ọjọ niile ọjọ kọlọ lọlọ ụdị ya niile hụm kulubu la ya kọ lohum ayunun la yubsiruna biha wa lahum azanun la yasma'una biha eh abẹ́kúgbò kọjú ẹ̀ ni èyí kìkà òtítà láàfíà ni tọ́ ufa tọ́lébù wọlé mọ̀tòlóbù yìí mo kí ẹni mẹ́sàlù lẹ́sẹ̀ náà takazu mi dóni láàyè àwòsánán kẹ́ mẹ́sàlù ankabuti ni takazu bẹ́ẹ̀ta fẹ́ iná àwòhánà buyuti lẹ́bẹ̀ẹ́tì ankabutun lẹ́wọ̀ kánú yàlẹ́mú. máa ń gbọ́ kọjú akọ̀là lógbó ضرب مثلا فاستمعوا له إن الذين تدعون من دون الله أه؟ لم يخلقوا ذبابا ولو اجتمعوا ولو اجتمعوا له ان مرر رول بيوجو يمانك شوناتيشن ولو اجتمعوا له دغوا كما روجي بركتي كما دي باكو مامو يكو دماغ ما اوناتيشي وان يس و... و wa in yaslubuhum adh-dhubabu shay'un la eh? ati si man dudu ko le ngode ke mu dalo la yastankizuhu man ke ode ni ke gbon le dabi ko ngi mi de ale ke wa gba ode ni ke ba ti si gbon le dabi tanen ngala ye ni do o tolibu wal matlub egbo ẹ̀pàbíẹ́ kí mú dì í àtọ́ alíbù òun ṣẹ́nẹ́ kí atẹ́nẹ̀hún tó gbòde wọlẹ́mọ́tò lóòbù kó ń gbòde kò máa tẹ́nẹ̀hún gbọ́ òde má kẹ́ ń kókẹ́ wọ́ òde má lọ la gbó má lọ la ọ̀gẹ́ náà yìí àníbi wa ibadatin maka mara ya mu dileke agwa malolai au yubaddilahu bi qur'anin akhar o qur'ani o yoke de leke mu du pailo hmm, ni qur'anu mun dua yake akia do hmm. ma abo abidiya maje to gba ma be kuma je to gba ma qur'ani o yo ma neki en de won ma kan ma bo ma yugo lo de ma ma kafiri makka hmm. káàbùrù yé ẹ̀mí dọ́nu àmọ́ àwọn olè gbogbo àwọn challenge yẹn ní kí á tó àyè kí á ké egiri yọ̀n ẹ̀yàwó yọ̀n òbí yóò dúnyìn kàtsẹ̀ má ṣe mọ̀tọ́ yọ̀n ma anọ́mà jìjẹ gbani ẹ̀yàn kò náà tsin omi lolo yọ̀n ayòrò yọ̀n òwúyà yọ̀n àtò àyè ní kuranà gbàgbọ́ ọkọ yìí eka ka ayuru enyon ayuru eja kothe kurani omo oyo oyo achu de ki kwege mwegogoro ngawa ibu aye na enya jejun kwa ye ka kurani ye ni enyo tule eka ma dudu de mani eto de en ye kurani ye dudu de ma kama ka bringi ne ja chi kuzi mini makona macho de kumache oma makona manga na bokuma na oma aŋekọyin ìgbà pẹ́pẹ́ kẹjọ bí alóṣẹ ń yẹ́ àlè òun kí ní alóṣẹ tẹ́tẹ́ tá lè ń. akáàbìrì téwùn ọmọ ọjọ́ kí má nàrẹ́ de wọn wa. Hmm. tọ́ ojo le mango da togba nebi muhammad yo le le ni che alahu react ngomo da rogo ne ko yale wado hingo mage ibi suratu yunus قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا إن أتبع أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم التكبير ẹ̀hùn kà níbi kọlọ́dún yá lókè dúdò yìí ó má dẹ̀ kúl kàrán mi káàfìrí ما يكون لي أن أبدله idomoni yesedide min kuma kuma umi lafazi qur'ani du pailoni una di fasara qur'ani pailon min tilkọ inafi lugbo mi kọ oye mi kíṣò mi àtúkọ́ lérí bá ma yẹ kúnnù lè ìjọmọ mi the room has not created for me no room for me kíṣò mi àyà lẹ umi pasa umi umi lafazi qur'ani du kpailo o umi fasara qur'ani du kpailo o umi maana qur'ani du kpailo bebele au kutawili chekumi kuranu durida tale dome mayekunu li ile domo mino nagane ko in atabi yani ma attabi'u chauduna ile boni illa ma yuha ilayya in attabi'u illa ma yuha ilayya in attabi'u Àwọn ti wá yìí, òun kọjú ọdún pín mẹ́lẹ́kà jùbúrí lókèdá yẹ́rọ mi ilẹ̀ náà dàlú náà yẹ́rọ mẹ́. Mẹ́ o nyá àmì àkáfìrí, àmì àmàrà rọ̀ democracy about America, Britain and, and their entourage. Wàá gbó dúkìá gbọ́ mẹ̀hún yá ewé kàkínní yìí àmọ́ àpapọ̀ àkọ́mọ́ mẹ̀hún kàdó rédè kuran mẹ̀hún yá tàmẹ́ ti tẹkinọ́lọ́jì mẹ́ mẹ̀hún yá million on billions àwọn trillions of dollar mẹ́ mẹ́du by gold mẹ́ni ke kóńgẹ́ ní du mẹ́du bribe mọ́mọ́ dínà ọjọ́ dò rédà tó dé màbí mọ́ pélépélé kójúkójú tìjà lè bá mẹ̀hún yá. ọkẹlẹ òbẹ́rà kí wọ́n yè mí yáyọ̀ ìjàbáṣà yìí ògùṣẹ́ pọ̀ local area yìí wà ní ọgẹ́là máa wọ́n tẹ̀lé máa wọ́n rí kura ni wọ́n rí dàgbà mà bí ògùṣẹ́ pọ̀ yìí wà ní. mẹ́wọ́n yá máa yẹ kó nù lé an ọbẹ̀ dílé homi ntẹ̀lẹ́kọ́ iná fi in àtẹ́bírú ṣẹ̀dún náà lè bọ́ yọ̀ làkùnà ní kíákó alómi mẹ́gbọ́ yìí ní. إلا ما يوحى إلي سيدي يمكي وهي وبم ولا برواجو إني أخاف إن عصيت ربي ومن أرائلو تنكو أدروزو متاكو يامو كلاو تنجي با عذاب يوم عظيم عذاب يوم جوك بكوك بكوك دم أواكو بنا يامو ببا نسوك عذاب عليه can kɔwe mɛ abo mi gɛ ana zaba do mɛ do kɛrɛ bo mi mɛ mu mi dumi to mɛ ɛla mi ọ amẹbọ amẹrika kwa britain ame ami nehu mẹdọla mẹ superpower ame ami jew ami giant ami super arrogant of the world ẹnna edugi magbo mu ime ngi akọ nga chadi ni mẹ mu dudu kọ mẹ eji enyi wọn na wo yo na ejugede mẹ na nga ma ṅọ bẹ na ẹlẹdọmọ ngbẹlẹdẹ wọn si extremist fundamentalist ene tó mọ̀ ọ́ dọ̀ fundamentalist iṣẹ́ dàmẹ́ gbọ́dọ̀ mọ̀ ọjọ́ jẹ́ kí mú dẹ́nẹ́ fundamentalist lẹ́ẹ̀ṣẹ́ túgbọ̀ ọjọ́ lò ọjọ́ jẹ́ kí mú dẹ́ extremist lẹ́ẹ̀ṣẹ́ túgbọ̀ ọjọ́ tó dẹ̀hùn ọjọ́ ni wala fìsílmì káfẹ́tàn wọlé àtàtẹ́lẹ̀ ìhú kókó àti ṣẹ̀tọ́n mẹ́gbẹ̀ ìsìlámù mẹ́dọ̀ yìí ti ìsìlámù mẹ́kọ́ tòun tó yìí ti kóló àmàmẹ́kí ní hijab makọ́ṣẹ́ kuran manájà ká làbọ́ máa gbọ́n onugbe medi masalasi ama medi masalasi akɔsi ɛŋa adini kisilamu doa ɔma lòdzi kokoloko dzi la lòdzi pɛɛ ali onubila labɔ ne kɛlɛ ɔdzɔ kí ma nɛ rédíò dó wa ń bɔ adé kɛ hmm? hmm, èmi gẹ̀lẹ́ ń anyá lè kàdé ẹ̀hún ka gbọ́ wáyé aláwọ̀ kí máa bẹ̀rẹ̀ kàdó tọ́ kọ̀rọ̀ tí ó nígbò nígbò èyí is enough èyí hmm, is enough. Hmm. Hmm.